bó tún kí gbogbo yín kó àwọn júbà àkọ́tún ètò bábọ̀ ètò fún tọ̀sẹ̀ yìí o kí ni tí mo mú wá fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀mọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fi ń gbara wa níyànjú kó tó di pé mo kọlu agbami ètò tòní òun náà ni mo pè ní mm, tọ́jú orúkọ rẹ tọ́jú orúkọ rẹ bàbá tọ́jú orúkọ ẹ màmá ẹ̀yin sìstá tọ́jú orúkọ kí bọ̀dọ̀ tọ́jú orúkọ kọ́mọdé tọ́jú orúkọ kí àgbàlagbà tọ́jú orúkọ àwọn àgbà tí ẹ mọ̀ ń sọ nǹkan kan wá ní kéèyàn tọ́jú orúkọ ẹ̀ bí àwọn ti mọ̀ ń tọ́jú nǹkan ní ẹ̀ mi ò ṣàdédé mú ọ̀rọ̀ yìí wá máa sọ ìtàn kékeré kan láàrin ìṣẹ́jú bíi mélòó kan nígbà táwa wà ń kékeré ìyá tó bí bàbá ìyá tèmi ó ní nǹkan kan tí mo bá lẹ́nu wọn nígbà táwa ń kékeré ìlú Iléṣà lọ́hùn ẹ̀yìn tá a bá lọ ṣe ọdún lọ́dọ̀ ìyá oníkòkó ìyá lọ́bìn yèyé lọ́bìnrin ọ̀fọ̀kẹ́yìn nígbà náà lọ́hùn arákùnrin kan wà ládùúgbò lọ́dún táwọn wí tó jẹ́ pé ó jẹ́ oníjàgídíjàgẹ̀ èèyàn tí gbogbo èèyàn bá bá sọ̀rọ̀ tí láyé kì í gbọ́ àmọ́ ìyá tó bí bàbá ìyá tèmi nìkan ló gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu ìyún ìyá oníkòkò tó ti filẹ̀ ṣàṣọ̀bọ̀rà báyìí kọ́nà ọba adẹlẹ̀ fún èèyàn rẹ̀ àwa kéré ń gbà díẹ̀ náà lọ́hùn. ìyá tí gbogbo ayé bá ń bá sọ̀rọ̀ lágbájá kò èjì rí ó ṣe wọ́ nìkan ní wọ́ni lónìí wọ́ni lánàá bẹ́ẹ̀ kó àpọ̀gẹ́ problem rẹ kì í dẹ́ anybody lóhùn bẹ́ẹ̀ ni àmọ́ tí ìyá oníkòkò bá yóò lọ bá ìyá tó bí bàbá ìyá tèmi lára àwọn ọ̀rọ̀ tí ìyá máa ń sọ fún arákùnrin lọ́dún náà lọ́hùn òun ni wípé <laughs> lágbájá mi fẹ́ dárúkọ tó ló ṣe ṣe káwọn náà ti dàgbà kan tí kán máa wò ètò yìí ó lágbájá bó ṣe jẹ́ ìwọ nìkan ní ládùúgbò torí olódùmarè ó dè tọ́jú orúkọ rẹ bí àwọn ṣe é tọ́jú ohun ìní rẹ̀ ìtumọ̀ ni pé kí ó tọ́jú orúkọ rẹ̀ bí àwọn ti máa ń tọ́jú nǹkan ní ẹ̀ ẹ máa tá pè ní ahun ahun ẹni tí kì í fún èèyàn ní nǹkan ó ṣòro fún láti wín ó ṣòro fún láti fúnni ní nǹkan bó ti máa ń tọ́jú nǹkan ní ẹ̀ pé kó tọ́jú orúkọ nítorí pé tí orúkọ ẹ bá ti bàjẹ́ ayé èèyàn ló bàjẹ́. òun lèmi náà wá mú wa fún gbogbo kó wa wà lónìí gbogbo ojú tó ń wò mí ó ṣokùnrin ó ṣobìnrin ó ṣọmọdé ó ṣàgbà káwọn náà tọ́jú orúkọ wa bí àwọn ti máa ń tọ́jú nǹkan ní ẹ̀. tí ìyá bá ti wá bárakùnrin ṣe tó bá ti bá sọ̀rọ̀ tán ìyá tó bí ìyá tèmi àmọ́ tayán ìyá ọ̀rọ̀ ń jọ lulẹ̀ ìsà àwa ni ẹ eh, ọ là bọ̀ ọ̀rọ̀ ń jọ eh, ó dàbí ó ti gbúsàrè ná ó ti ṣe ṣu ó ti fẹ́ gúnyán kó gba kó gba kó gba méjì kó tó a lọ. lẹ́yìn ìgbà tí ìyá bá ti bá sọ̀rọ̀ tó torí arákùnrin bá ti wálẹ̀ ni wọ́n máa ń sọ nǹkan yìí fún un. ọ̀rọ̀ tí ìyá sọ ló jẹ́ bí ọ̀rọ̀ mọ̀ràn tèmi náà mú wa fún yín lónìí ó ń tí ọmọdé ò bàtàn yọ bá ẹgẹ́ <laughs> àrọ́bá àrọ́bá tèmi bá ló máa bá rẹ̀ <laughs> bàbá àtàn